ọlọ́gbẹ̀lẹ̀ ilẹ̀ máa dáhùn ẹni what is déédéé in Islamic between two wives between three wives four wives and one husband. example example wa. ó ní ẹ̀yà sí my wife which second wife have yẹn ni pé ìyàwó alákọ̀ọ́kọ́ lọ́mọ mẹ́ta ìyàwó ẹlẹ́ẹ̀kejì lọ́mọ méjì and my husband give us the same amount for food ìyẹn dédé wà ní the same amount ọmọ mẹ́ta ọmọ méjì. alhamdulillah wasalaatu wasalaamu ala rasulillah wa baad àti aṣèdèdè eléyìí kàkí ó jẹ́ ọ̀ràn yẹn ni pàtàkì jùlọ lórí ìbéèrè tí wọ́n béèrè ẹni tí ó níyàwó méjì kò gbọ́dọ̀ ṣe déédéé láàrin wọn anábọ̀ Muhammad sallallahu alaihi wasallam ó ní máa ń dáná lọ́rùn ìwà àtàlù. المال إلى إحداهما جاء يوم القيامة وشقهما إلو ẹni tí ó bá níyàwó méjì ó wá fi sí ọ̀rọ̀ kan nǹkan lọ tó bá dúró ní ilẹ̀ kíámà yóò dá lẹ́gbẹ̀ẹ́ kọ́lọ́mùbá kí ó ṣàánú wa so a gbọ́dọ̀ gbìyànjú àti ṣe déédéé ìtàn pè ní déédéé òun ni kí a fún ẹni kálukú wọn ní tó jẹ́ ẹ̀kọ́ wọn. látòjú ọ̀rọ̀ accommodation. so ọ̀rọ̀ uh, accommodation ọ̀rọ̀ feeding bákan náà clothing agbọ́dọ̀ gbìyànjú láti fún àwọn ìyàwó wa ní àwọn nǹkan wọ̀nyí. so ṣé déédéé ò ní gbé tẹ́lẹ̀ máa ń gbé two bedroom flat lápẹ́jú rẹ̀ èyí náà gbọ́dọ̀ gbé two bedroom flat. tẹ́lẹ̀ máa ń jẹ abóúnjẹ kan abóúnjẹ náà ní eléyìí gbọ́dọ̀ jẹ èyí kọ́ ni déédéé àáfòrí kálukú according to bó ṣe ní ìsì bákan náà according to báwa náà ṣe lágbára sí ìgbà míì ó lè ní nǹkan bọ̀tá lágbára rẹ̀ tó a ní ṣe jura wa lọ tá a bá ní ṣùgbọ́n tá a bá ní èyí ó jẹ́ nídìí ẹ̀ agbọ̀rọ̀ fún asọ̀rọ̀ ń pa luxury niche là ń sọ èrò nísìnyí àwa ilé tó ṣe wípé ó wá ti fìtì nìkan ìgbà míì a máa yàtọ̀ èèyàn lè fẹ́ ìyàwó kan bó ṣe pé ibi tó ti fẹ́ ọmọ olówó ní ìyàwó yẹn lọ fún ẹ tó ẹgbẹ́ ìyàwó kejì yẹn ní òun ṣe ọmọ olówó nǹkan tó ní ìdí láti fẹ́ eléyìí kọ́ ló ní ìdí láti fẹ́ eléyìí sọgbà mí àwọn kẹrẹ máa wáyé torí ẹ alimami Qudama rahimahullah ta'ala sunu alùpùpù yìí wọ́n ṣàlàyé ní ẹ̀kúnrẹ́rẹ́ lórí eléyìí ṣe ń pa ẹgbẹ́ àáfin kálukú according to nídìí ẹni yẹn àti bí pátọ́ọ̀sẹ̀ ṣe rí ní àwùjọ àti ṣe tí ó yẹ kí a ṣe fún un bẹ́ẹ̀ náà ni tó ní ṣe pẹ̀lú àǹsúnmọ́ wọn ìsúnmọ́ obìnrin eléyìí náà ẹni tí ó mọ̀ dìtámìnì ẹ̀ jù lọ́kùnrin ṣùgbọ́n agbọ̀rọ̀ fún ní ẹni ó ní ìdìnnà àkọ́lẹ́tò bí àwa náà ṣe ní agbára sí so iná pè ní àlàáfù kò ń ṣe wípé òkè etí a bá wọ accommodation tá a bá fún eléyìí náà la gbọ́dọ̀ fún ilé ẹgbàmì gbọ́dọ̀ sí yàtọ̀ ẹnẹ yàtọ̀ yìí ẹni wà bẹ according to bí ẹnì kọ̀ọ̀kan wọn bí ó ṣe rí ní ibi tá a ti fẹ́ ṣùgbọ́n tí ẹ fún parí bákan náà bẹ́ẹ̀ á ṣe nǹkan tí yóò dọ̀gba àti tí a súnmọ́ wọn ṣẹlẹ̀ lórí ìyàwó nìyẹn ọ̀rọ̀ ọmọ tí wọ́n fi kún àwọn ọmọ àbí tiwọn náà ní according to need wọn nísìnyí ọmọ mi ń bẹ o ti wọ secondary school ọmọ mi ò ti wọ secondary school a ní sọ pé ọmọ tí o ti wọ secondary school ìdí àfọmọ tó wọ secondary school náà làbẹ̀wò fóun náà rárá ọmọ mi ń bẹ ó ti tó níyàwó a ní sọ pé ọmọ tí o ti tó níyàwó ká sẹ́ẹ̀bù owó tó ń gbó fi fẹ́ àwọn kalẹ̀ ṣé gbogbo tèmi ràn mọ́ ọ́n lọ́wọ́ tààrà wọ́n sọ̀rọ̀ lórí agbègbè yìí pé kò ń ṣe itó dà ní òkè àwọn ọmọ mi o owó tí ẹyàwó kálukú ló ti tọ́jú owó rẹ̀ báyìí kí àsìkò tẹ́lẹ̀ wà pé àwọn bá tó tágbára ẹ̀ bá ń bẹ òòṣì tí ò bá tágbára rẹ̀ ní ọ̀dọ̀rọ̀ náà mo ṣe àfà sókè tí kálukú náà bá nídìí ní àsìkò kan bá nídìí ẹ̀ á fún wọn sọ ẹlòmíì bẹ tó ṣe yí pé níbi ó nídìí àwọn kankan bàbá rẹ̀ ní agbára ti ṣèlú ṣe èyí tí ó ti nídìí ẹ̀ àti sọ pé torí pé ó jẹ́ ọmọ ìyàwó àbójọ́ ọmọ ìyálé àbí torí pé òkè ó jẹ́ àbúrò rẹ̀ agbọ́dọ̀ ṣe irú kan náà ọ̀rọ̀ yìí ṣe pẹ̀lú níìtì àti ìyàwó ni o àti àwọn ọmọ ni ìyàwó kan ní sùn lápẹjúwe bóyá ara rẹ̀ yá so àdọ̀fẹ́ àtìsí láti tọ́jú ẹ̀ so kíkejì náà wá ní ó ṣàdíyẹ jẹ ná lórí ẹ̀ nígbà tí ara rẹ̀ yá ti tẹ̀mí náà wá dáa sára tẹ ní òyà ìbára tẹ yá sọ ẹni bá lè òyà òun ni wọn nísìnyí eléyìí bóyá jẹ́yìn tó lára abẹ́rẹ́ aṣọ fún wọn ara aṣọ pàmẹ́fà fún yìí eléyìí ò bẹ́ẹ̀ lára ara aṣọ pàmẹ́fà fún ó wá ní ẹni ẹ̀kọ́ tó wà fún sèmi kọ́ ṣùgbọ́n pàmẹ́fà lẹ́ra fó ó yẹ kí ẹ̀rọ pàmẹ́fà débi náà ẹ̀ ṣe déédé nísìnyí àkọ́lé tòmí dábàá ní kò ń ṣe wọ́ọ̀tì mò ń sọ dàbí gbígbà míì òyìn lè fẹ́ nǹkan ṣùgbọ́n tó fẹ́ yẹn kò ń ṣe kí ni ìtò jẹ́ ní ìdíyẹ gẹ́gẹ́ so àwọn nǹkan tó jẹ́ àwọn necessities wa tó jẹ́ àwọn needs wa so àwọn ọmọ yẹn according to bí ìyàwó kọ̀ọ̀kan bá ṣe níìdì àwọn ọmọ yẹn àbí bí àwọn ọmọ wọn bá ṣe níìdì yẹn àmú àwọn ọmọ ká ṣe ní ọmọ alágbájá ọmọ alágbájá wọn gbogbo ọmọ wa ìkẹkẹ ni wọn ṣùgbọ́n kan ló jẹ́ pé Islam ó ta gbogbo ọmọkùnrin tí wọ́n bá jogún ìtàgbé ní ìgbìyànjú yẹn kò sáyè fún Islam wọ àtàwọn ọmọ ogun tì í nì ṣe wọ àtàwọn ọmọ oúnjẹ tì í nì wọ àtàwọn ọmọ tì ẹ́ gbogbo àwọn ọmọ yẹn á ti ti wọn ní ọ̀nà kan ìyàwó á ti ti àwọn náà ní ọ̀nà kan so àá fún ìyàwó according to their needs àá fún àwọn ọmọ náà according to.

èyí ṣe pé ó lè fẹ́ kúrò abọ́tán ó ti tó bá tún nínú ìsìn yóò lù jẹ sí wọn lẹ́lẹ̀ bí opportunity ó ní àǹfààní àti fún olówó rẹ̀ ayé ẹyọ so tó bá fún ìyẹlẹ yóò gbọ́dọ̀ complain ní pé ẹ ṣe déédé ìdajì abọ́ lẹ́kùn ilé ṣé ká fún lódìdí abọ́ kan kó wé sí ẹ̀dá sí so àá fún àwọn according to their needs ìyàwó náà lù ú bá according to their needs so bó ṣe ètò ìtàn pé déédéé nínú Islam yẹn ṣùgbọ́n ọ̀rọ̀ pàtó tuntun mẹ́ni ìyẹn ẹ̀sìn ó fún ọkọ ní ìgbàláyè tó pọ̀ lórí ìyẹn ṣùgbọ́n kò gbọ́dọ̀ abandon ìkànnì wọn ni wọ́n ti pé eléyìí nìkan ni wọ́n mọ̀ súnmọ́ òdì súnmọ́ eléyìí ṣùgbọ́n kò sara délé ni pé òkè èmi rẹ̀ bá aláṣepọ̀ ẹ̀ ẹ̀ bá ilẹ̀ bá aláṣepọ̀ èmi ò jí tó bẹ́ẹ̀ Islam sílẹ̀ fún ọkùnrin bẹ́ẹ̀ náà ni ìfẹ́ ọkàn Islam fi ilẹ̀ fún ọkùnrin òde gbogbo mọ́ torí níbi ọlọ́run bá ní wà látọ̀sẹ̀ dúró àgbà nínú bẹ́ẹ̀ ní bá ìwà náà wà wọ́n. Fàlàjẹ̀ nínú kúlẹ̀ mẹ́ pàtàkì a kẹ́nu àlàkà. Ọlọ́run ọba subhanahu wa ta'ala ó ní ẹ̀ lè ṣe gbogbo táàkì ní àgbì láàrin àwọn obìnrin. Ìtọ́jú ìdílé ẹ̀ lè ṣe hundred percent tó máa ń kọ́ obìnrin ṣùgbọ́n fàlàtẹ̀ nílùú kúlẹ̀ ẹ má fi sódò obìnrin kan tẹ́wà ṣe kí ni ẹ wá fi ìkejì ẹ̀fì ilẹ̀ pàtàkìrúhà ẹ̀sùn àlámà yóò wá gẹ́gẹ́ bí kàtà àti kọ́ orí àgbà ẹgbẹ́ àwa ṣe mú àní tọ́jú ẹ̀ àní súnmọ́ rárá èyí ń ẹ̀ṣẹ̀ ni. so nípa ìjọ ẹ̀ka ṣe àáfún wọn according to their needs to allow her. Káwọn obìnrin kan lọ́wọ́ ọ̀pọ̀lọpọ̀ ìgbà pàpẹ́sọ̀ ní ẹlẹ́ẹ̀kejì tó lásọ̀tà ọ̀gbìn. Wọ́n ní kí ní ọ̀rọ̀ jẹnẹrétọ̀ lásọ̀lẹ̀ kan ẹni tó bá ní káàdì ìbí náà lè mú wa nílùú. Akàṣà náà ní ẹ̀yọ̀ owó jẹnẹrétọ̀ lónìí ló máa rẹ̀. Náà, gẹ́gẹ́ bí èrè ọmọ ní ayé wọn ní kí nàìjíríà kò ti jẹ́ sẹ́kúláàsì jẹ́ pé nífẹ̀ẹ́ kọlù nífẹ̀ẹ́ ẹ̀sìn ìjọba pé kò làwọn ọmọ kéékèèké wa tá a jẹ́ ń tọ́ yìí bó o ta ti lè tọ́ ọmọdé bí pé wọ́n ti tọ́ bí díà o. Náà alhamdulilah salatu salam ala rasulillah. A ọ̀nà tí a lè fi sọ̀rọ̀ alhamdulilah pé àwọn sukuu kọ̀ọ̀kan tó jẹ́ ti àwa mùsùlùmí náà tún bẹ ìmí ó jẹ́ ti àwa tí ọlọ́run subhanahu wa ta'ala kámá lórí àkéjà tó dá láàfíà ní àjọ àti oní àlàáfíà tó òbí yóò gbìyànjú àti mú ọmọ rẹ̀ lọ́rùn àwọn school báyìí tó tí ò bá lágbára àti àfọ́dì ìdí àwọn tí private school tó ṣe pé nǹkan tó lè ṣe òun kó fún ẹ sí public òbí ní láti wọ extra careful nípa àwọn nǹkan wọ̀nyẹn ṣòjó rẹ̀ fún ọmọ ní serious monitoring lórí ẹ̀dùn torí pé àwọn ọmọ ó súnmọ́ kátẹ́tì kó ìgbókùkù níbi àwọn nǹkan báyìí so monitoring tí ó ní agbára oṣù tó ọmọ yẹn ṣe ń gbé láàmà pọ́ọ̀jì àwọn nǹkan tá a bá rí wípé wọ́n tó sún wọn ní ọpọlọ eléyìí ló kàn tó jẹ́ páwọn míì láwọn ìlú òyìnbó ní UK wọ́n àtàtúbẹ̀ lọ ọmọ ìṣòwò skúlì wọ́n àgbà títà kó wọ́n kó àwọn kan ní èlé láàkà tí wọ́n á fi rìlíìsì ẹ̀ kókó lọ fún ìjọba tó kí wọ́n máa wọn kẹ́kí nǹkan tí wọ́n kọ́ wọn níbẹ̀ tí wọ́n expose àwọn kan sí ṣùgbọ́n ní sukúl owó wo lówó àti ṣe homeschooling yìí bó tilẹ̀ jẹ́ pé àyè homeschooling yọ fọ́pọ̀lọpọ̀ lóyìn náà ṣùgbọ́n àìní kan ṣe náà ń da ọ̀pọ̀lọpọ̀ láàmú ọ̀pọ̀lọpọ̀ àwọn ìyàwó wa ní ẹlòmí ní ẹ̀sìn yìí lọ́wọ́ ẹlòmí gíráfíètì ẹlòmí gbẹgbẹ́ skúsà sí ni àti skúsà àtẹ́ǹtì àti gíráfíètì kò wúlò fún àwọn ọmọ rẹ̀ rárá bó ti wúlò fún wọn nípa ọ̀rọ̀ ẹ̀dúkéṣọ̀n gbogbo ẹ̀ náà tíjà náà tíjà náà kó yà gbogbo ẹ̀ ẹlòmíì náà sáì ló ló wò jíṣẹ́ bẹ́ẹ̀ ni àwọn àkókò jíṣẹ́ ta torí àwọn ẹgbẹ́ ajé tó kọ̀sùn gbálẹ̀ káàkiri ṣùgbọ́n oníṣẹ́ ò fẹ́ ṣiṣẹ́ ni owó tọ́kọ̀ ẹ lọ gbà sí skul yẹn ó fún tíjà ìwọ lè máa gbowó yẹn kó o máa kọ́ mọ kó o máa kọ́ àwọn ọmọ ẹ̀dẹ́ nù èyí tọ́kọ̀ ẹ sí skul yẹn ẹ̀dẹ̀ kọ́ fún fẹ́ mánéjì ìwọ lè owó yẹn ipe ẹmọ sórí ẹ fún ọmọ ọgbọ ṣùgbọ́n ẹgbẹ́ ẹ náà ló ń bẹ láwọn skul yẹn náà àwọn sẹ́kọ̀ndì skul ìgbà náà nígbà táwọn skul private skul sáré àwọn nc náà nígbà táwọn skul yẹn ni òun kàn sí ìgbé òwò iṣẹ́ ṣùgbọ́n oní certificate sẹ́kọ̀ndì skul lọ́wọ́ oní ti nc lọ́wọ́ o dẹ̀ tún lò o lè kọ́ àwọn ọmọ àti kẹrìnà yìí mára lẹ̀ ṣùgbọ́n tó ṣe pé láti lọ fún wọn sí skul ó tún tó láti fún fúyàwó rẹ̀ ní pọ̀kẹ́tì wọn ní kó ṣe ṣùgbọ́n ní tí ò tó láti ṣe yẹn ọ̀nà owó lẹ́lẹ̀ fi àṣìṣe àwọn ọmọ yìí òyìnbó àtọkọ ẹjọ́ ṣọ́ọ̀bù láti jẹ kò dẹ̀ ṣe insist pé àtúkọ́ mọ́ lọ ìwé tí wọ́n kà ìwúlò owó fẹ́rù ẹlòmíì ń bẹ̀rẹ̀ gbókè ó ka ó lọ skul lọ gbogbo ẹ̀ kò ní kẹ́kẹ́ tó ń ṣe kò ṣiṣẹ́ àwọn òbí tó fi kò rí ìkẹ́kẹ́ wọn ní sọ̀pọ́ọ̀tì pété iye báyìí lèmi náà fi ra sí yín torí wípé kò síṣẹ́ bẹ́ẹ̀ ni ó lè jẹ́ pé kí ni secondary school lè wà ní tó náà ṣe so ẹgbẹ́ àkọ́kọ́ ẹ̀ lọ àgbì owó tà fún ẹtùmọ̀ ẹ̀kọ́ wa máa kọ́ wọn ẹlòmíà ní ọmọ mi ò ní sílẹ̀ fẹ́ẹ́ mú kọ ìrọ̀jì àmọ́ ibi àwọn àbá àtúnṣe wípé bàbá wọn ló kọ́ wọn kéwú tẹ́lẹ̀ serious àti ní mindset ní wípé tí n bá kọ́ ọmọ mi kéwú àti tí n bá kọ nílé kò ní síríọ̀sì mindset yẹn ti ọ̀rẹ́ ìwà ń bẹ̀ kò sí tó sọ pé o ò lè kọ ní kéwú wípé kó mọ̀ àbí kó kọ níwèé kó mọ̀ amọ̀nú àwọn àfa wa lẹ́kọ̀ọ́ yìí náà ni tó ṣe pé ọmọ wọn àkọ́bí ẹ̀kẹ́jì ní ó dé sí àwọn ni wọ́n kọ́ wọn ní ìwé wọ́n kọ́ wọn lé secondary school level yìí tán ẹ̀ẹ́dẹ̀ yẹn jù dáadáa wọ́n kọ̀ lọ bá fẹ́ẹ̀tì àwọn kankan láwọn tí àwọn mẹ́rẹ̀ ṣe wàhẹ́ẹ̀kì wọ́n ṣe jáàmù ni wọ́n ní best result wọ́n bẹ yunifásitì nìyí result la níyì òkè àtiwọ́ tó bá fẹ́ yẹn bẹ̀ èmi náà fẹ́ sàkọ́mọ́ mi kíní kan ló lọ Cambridge ló lọ kíní kan ló lọ akọni yìí o ṣùgbọ́n mo fẹ́ kọ́mọ́ mi máa ń kẹrù result la fẹ́ so ó ń bẹ àwọn èèyàn nínú ṣe pé ẹlòmíì kò lọ́ta náà wíta àwọn lọ́yìn ó lọ sọ́kọ́ àpá yìí ó tó jáfọ́n káàkiri lárúbáwá tó ń jáde lẹ́nu rẹ̀ ní ẹni tó pàtàkì kéèkì tànà yóò lè sọ kọ́lẹ̀ lórí tọ́lọ jáde àgbò lè sọ ó túmọ̀ sí resort ṣé resort ló fẹ́ fún àwọn ọmọ ẹni àbò òfẹ́ akọ àbò òfẹ́ pani ìwọ́n bẹ̀ sọ àwọn kan yìí àwọn ọ̀sẹ̀ kí awòye ìwé tó bá rí wípé ìyàwó òun ò lè ṣe lẹ́yìn náà òun ò dẹ̀ lówó gbálẹ́ sùn náà tó yẹ ti àwọn mùsùlùmí tó ń gbádùn tó bá fún wọn sí public school orí pé òun mójútó wọn torí pé àwọn kan oríṣiríṣi ti máa já wọn wọn pa tí wọ́n máa da àdìọ́kàn dáadáa tóbi fi kọ́ ọmọ rẹ̀ ọ̀pọ̀ bí a ti rẹ̀ ní àwọn public schools yẹn ọlọ́run. Assalamu alaikum. wọ́n máa ń lọ sí mọ́tàlá ìgbà ṣe tó máa ń pè é wọ́n máa ń ní admission ti gbà wọ́n máa ń dúró ṣò ó lòdì lọ sí ilé ìṣòro ẹ̀ ìjà àgbẹ̀ àgbà ọ̀la ó lọ́wọ́ ìṣòro ìṣòro láti dúró ṣe ó máa ń dúró ṣò ọgbọ́n tó lè sọ ó pọ̀ sí ìṣòro ìṣòro dáàmù kò sí nǹkan tó burú ní pé kí obìnrin kó kọ́ ẹ̀kọ́ tí è ní oúnjẹ jẹ torí pé ìsìláàmù lóbìnrin ò lè ṣiṣẹ́ ó lè ṣiṣẹ́ ṣùgbọ́n iṣẹ́ wo ló fẹ́ ṣe àyèwò ló ti ṣiṣẹ́ yẹn òun ni gbọ́dọ̀ jẹ́ ibi tó ṣe pé ìpè láti wá wá gbọ́dọ̀ jẹ́ iṣẹ́ tí ó jẹ́ iṣẹ́ haram so ibi obìnrin kó kọ́ iṣẹ́ kan láti lè fi jẹun kò sí nǹkan tí ó burú bẹ́ẹ̀ nǹkan tó lè jẹ́ nǹkan tó wà encourage fún obìnrin àti fún ọkùnrin anábọ̀ Muhammad sallallahu alaihi wa sallam ó ní man akala ahadun ta'aman qattun khayra min an ya'kula min amali yadi fa inna nabiyya Allah Dawud kana ya'kul min amali yadi èyí ló lè jẹ oúnjẹ kan tó dáa kó máa jẹ iṣẹ́ ọwọ́ rẹ̀ lọ anabi dawud alayisalaatu wasalaam iṣẹ́ ọwọ́ rẹ̀ ni máa jẹ wọ́n ní alágbẹ̀dẹ òun ni anabi dawud alayisalaatu wasalaam kò dẹ̀ tí à ń díṣe ọlọ́wọ́ wa lọ́wọ́ ni méjì ń lọ́kọ ni sọmọdé àfáà nísìn kò sọ pé kí n má níṣẹ́ mi lọ́wọ́ kò ní kí n má tajà ló jẹ́ pé àmọ́yé àwọn ni wọ́n ń tajà tí wọ́n ní àwọn iṣẹ́ tí wọ́n ń ṣe ṣùgbọ́n bó a ṣe pé àfáà wọ́n bá necessity ó bá pèpè sí ni wípé ó tàfàràgà fi iṣẹ́ dá wa táwọn kan yẹn mọ́wó ẹ̀dá ustaz àfẹ́kẹ́ yìí ṣe iṣẹ́ mi afẹ́kẹ́ máa bá wa kó àwọn yẹn kéwì àmọ́ sọ́pọ́tì yìí ẹni tó mú eléyìí wá mú eléyìí wá èyí tó mú yìí wá mú wá sábà náà dẹ́gbà tó pẹ̀lú ẹ̀ alhamdulilah abubakar radallahu anhu kó tó di olórí ìlú oníṣòwò ìgbà tó yẹ wípé ó fi di olórí iye tí wọ́n ń fún un kò tó ó sọ fún wọn mo níṣẹ́ mi lọ́wọ́ ṣé ń padà síbi iṣẹ́ mi àbí ẹ máa yọ̀ǹda fún mi kí n máa ṣòwò pẹ̀lú owó òdu so that màá lè máa yọ ń bẹ́ láti lè máa fi tọ́jú ètè ara mi àti family àbí ti bẹ́ẹ̀ sọ ọ́ so mi ò ní kápá àmọ́ níṣẹ́ lọ́wọ́ contrary to àwọn nǹkan tí ó ń bẹ láwùjọ wa nígbà ara wọn tó lọlé kéwù àwọn eh, kìnnì kan eh, mọ́rkáàzì kìnnì kan eh, kìnnì kan dárù kìnnì kan ọ̀pọ̀lọpọ̀ yóò ní jálàbí sí tó ṣe pé wọ́n ń gbáwò èèyàn lójú torí wípé nọ́mbà wọn ti pọ̀ jantirẹrẹ nọ́mbà wọn ti pọ̀ jantirẹrẹ so bẹ́ẹ̀ lọ́ba dálé kéwù lẹ́nu wọn ìgbà tí wọ́n ṣẹ̀ṣẹ̀ kéré tí wọ́n kéré ó súnmọ́ kẹ́mọ́ dalẹ̀ kéwìlẹ̀ bọ́tí ní dájú pòdúsì èèyàn bí i one thousand lọ́dún kan jáde tẹ́lẹ̀ iná pòdúsì èèyàn two hundred yìí pòdúsì èèyàn fifty èèyàn gbogbo ọ̀nà kan dalẹ̀ kéwìlẹ̀ tó bá yá kí ní òní padà kà mọ́ ní ìgbà tó ṣe pé àwọn kan rísì tó bá wo ọ̀rọ̀ Richard kan náà ń ta Richard kan gbàwé ẹ̀ṣẹ̀ bẹ̀rẹ̀ ni àwọn kan wọ́n ti ṣe kí ni wọ́n ti kó èrè nígbà mẹ́yìn ló ti sá wọlé ń bẹ́ àyẹ̀bẹ̀ kọ́ torí pé pé wọ́n bá ṣe ń pọ̀ ní bísíǹsì kan sí bẹ́ẹ̀ ni profit ó máa reduce so mo fẹ́ dálé kílẹ̀ mo fẹ́ dálé kílẹ̀ ìpìlẹ̀ kọ́ ni ìyẹn ìpìlẹ̀ o gbọ́dọ̀ ní ṣe ọwọ́ lọ́wọ́ ojú wọn náà máa fi jẹun ìpìlẹ̀ nìyẹn tí condition tó wá wà láti jẹ́ àwọn èèyàn rí ní ìdí ẹ ok ṣé ẹ máa gbọ́ bùkátà mi ṣe lè ní àkókò tí àwọn gba ìmọ̀ọ́mù ìmọ̀ọ́mù afẹ́kẹ́ máa tún fún wa àá máa sanwó fún yín ìpìlẹ̀ ó ní pé téèyàn bá jẹ́ ìmáàmù ní ìpìlẹ̀ ní wípé ó lè má sanwó fún tàbí sọ̀rọ̀ lásán ní sọ fún tàbí kan ní ó ní wọ́tẹ́kì mu'azzinan náírà kúlọ aláàbárí àjùrà ó ní ẹmú mu'azzin mu'azzin tẹ máa mú mu'azzin tí ò ní máa tẹ́ ìlú fún lówó ni o ṣùgbọ́n tí àyè ẹ bá yọ pé kéèyàn kan bọ́lọ́ tí àkóhò àmọ́ sọ alhamdulillah ṣùgbọ́n kéèyàn kan wọ́n sùsù ní ìsìnkó ní ẹgbà tí mo ti jẹ́ mu'azzin àbígbà tí mo ti jẹ́ ìmáàmù ni wọ́n gbọ́dọ̀ ìmáàmù ò lè ju ìmáàmù alẹ́bí Muhammad sallallahu alayhi wa sallam lọ ìmáàmù ò lè ju ìmáàmù àwọn àìmọ̀ta àmọ̀ lọ wọ́n níṣẹ́ lọ́wọ́ ìpìlẹ̀ ní ká níṣẹ́ lọ́wọ́ tó tá àbúfẹ́ ṣe dáwà yẹn láàárín àsìkò ló fẹ́ kí a ní twenty four hours kí ìtúwà fi sùn ìtúwà fi ṣiṣẹ́ èyí tí wàá fi ṣe wá sí ṣùgbọ́n tá a bá rí èèyàn kan tó ní òun fẹ́ gbé ibi fẹ́ kẹ́ lára nǹkan tó máa ń sọ nípa ṣéèkì Ibn Taymiyyah rahimahullahu ta'ala òní pé wọ́n níbi ọ̀nkù kan tó ṣe pé máa ń sọpọ́tù wọn. sọ̀rọ̀ láwọn àfáàní náà lápẹ̀jú èso láwọn ìjọba mi tó ṣe pé àwọn tó jẹ́ àfẹ́ẹ̀sì àwọn àyímà wọn a mọ̀ fún wọn wọn a mọ̀ sọpọ́tù wọn ẹ ṣáà máa bá dáwà lọ. sọ eléyìí nǹkan tí ó jẹ́ ìpìlẹ̀ ní kíkálukú níṣẹ́ lọ sọ pé bìnrin níṣẹ́ kò sí nǹkan tó burú bẹ́ẹ̀ ó ní iṣẹ́ títí ẹ kò sí nǹkan tí ó burú lẹ lókè ìgbà tí ó bá ti pé ó ń ṣe ìtìláàtù pẹ̀lú àwọn ọkùnrin tó rẹ̀ jẹ́ pé iṣẹ́ tó jẹ́ iṣẹ́ aláàlẹ́ ni so tó bá kó lọ sùn láti lọ kọ́ nǹkan ẹ̀ náà tó bá ti avoid ìta lọ sí ìtìláàtù bá láì ọláwà rẹ̀. Thank you lọ́mi téèyàn ó rí àpẹẹrẹ téèyàn ó rí òun pé ó kún gbẹ́gbẹ́ fún rẹ̀ ó gbọ́dọ̀ mọ ní sísàlàbí àdóre lórí torí pé wọ́n ní fákìlì iṣẹ́ ìlà ìrọ̀tẹ́ ẹni tí ò ní nǹkan ò lè fún yẹn ẹni tí ò mọ ní tọ́jú pé sísàlàbí yà ó dẹ̀ lé ẹ̀fẹ́ ti kúrò nínú sàlàfíà òun abúlé òun máa ń tẹ́ǹkẹ́ sàlàfíà sọ̀pọ̀sọ́nà tá a lè fi mọ̀ ọ́ àbí ká padà sí tíra àwọn sọ́làfù sọ̀nì àwọn tíra àwọn ẹni ìṣíwájú ní tí wọ́n bẹ́nu tíra yẹn ní àkídà òun náà ni tí ó jẹ́ sàlàfíà so àwa táwa fi ń ṣàbóòlà ṣe mọ̀ ọ̀nà tá a fi máa mọ̀ náà ni wípé àwọn halakọ́ọ̀tì tí wọ́n ti ń karú àwọn nǹkan báyìí fún wa halakọ́ọ̀tì yẹn ibi tó yẹ ká dúró wọn nìyẹn ìjọba bá tún wá rí pé àwọn nǹkan tó ń kà fún wa ní àjọ kà wọ́n tọ́lá tó ṣe tó wá ta bá ti wí pé à ń yẹ kúrò ń àpẹẹrẹ wípé kí ni a ti kúrò nù sàlàfíà ni sọlọ́mí máa ń wọ wípé ẹ̀ after all ṣèbí yìí nìkan náà mo ṣáà ti rọ́ǹgì ti kúrò ní sàlàfíà ẹ ẹ o tó bá rọ́ǹgì ń bì kan o ti rí o ti níbi tí wà á ti bá rẹ̀ ṣàpá sọ̀rọ̀ pa àwọn àwárí jìnsì ọ̀rọ̀ tuntun wọn ni wípé àwọn olórí mọ wípé abáwọn olórí bu ipò nǹkan kan mọ́ra wọn eré àbísí táwọn fi bẹ̀rẹ̀ nu ìgbà tó yá wọn graduate pé ká máa kàfárà pẹ̀lú àwọn èèyàn pẹ̀lú àwọn ìgbà tó ṣe pé kò kí ń wọn pẹ̀lú àwọn kàbáyé wù àbí ẹlòmíì gbẹ tó ṣe yí pé kò bá wọn du ipò olórí kò ṣe gbogbo ẹni tí ò bá wọn olórí du ipò olórí òun ni sálábì ó ti ẹsìn ó lè jẹ ṣírí kó ṣe pé lára àwọn tí wọn bú àwọn sàádé lápapọ̀ ni tó gbà pa àwọn sàádé ṣàbòsí ànílò yẹ kó jẹ khalifa lẹ́yìn anabi sallallahu alayhi wa sallam ẹ sọtúmọ̀ pé kò kì í ṣe kàrí yìí gbọ́ kí ni. ṣírí ni sọ́dọ̀ mi yé ẹlòmíì lè má jẹ́ ṣírí àwọn èèyàn tí máa ń ṣe tàwílù sí ọba ni wá ti ṣe kàrìjì sáláfí ni ó lè má jẹ́ kàrìjì kó jẹ́ kí ni ṣírí ó lè má jẹ́ ṣírí kó jẹ́ àṣàrí àbí tẹ̀sílí àbí màtúrídì ìdíyàn lè jẹ́ ó pọ̀ rẹ̀ so èèyàn kan tó ṣe ó pè ní dídí àkàn kò túmọ̀ sí pé ó ti ṣe kí ni ó ti ó ti di súnní ó ti di sáláfì ó lè pè ní dídí àkàn kò ṣe pé dídí àmì ni ó ti di so yóò lè jẹ́ súnní àti kó pè gbogbo àwọn dídí àyẹn yóò pè ní àkídà àwọn kàwárí àwọn mọ̀tẹ́sílà àwọn mọ̀tòlídíyà àwọn àṣàríyà yóò fi gbogbo àwọn oríṣiríṣi àwọn gbogbo àkídà pàǹtí àwọn sùfíyà náà yóò fi gbogbo àwọn nǹkan yẹn tó wà jẹ sálábí tí ó pì ọ so ìyẹn làbẹ sọlá sọlá sọ wípé àwọn yóò máa bẹ àkùwárù tajara bí ìtìkàl àwa kàmá tajara àlùkẹlẹ àbùsàhìlì àyẹn sọlá sọlá àwọn kan máa bẹ tó ṣe wípé ìfẹ́ nú ló kàn máa wá lórí onínàrà oríṣiríṣi bí ìgbà tó ṣe pé àrùn tí máa ń ṣe ajá àrùn ti polúkí àbí nǹkan tó jọ àbí kí ara máa ń yàn kankan mọ́ra wọn àrùn tí wọ́n pè ní rabies àti bẹ́ẹ̀ bẹ́ẹ̀ lọ so yóò wá bíbí bàbá ṣe kó wá rẹ̀ yìí àdìmísọ̀ lọ́wọ́ àtàní láyé kọ́ nínú ẹ̀yẹ́ kó wọlé amáṣẹ́lú ìlà dàkàlà kò fẹ́ ní síbi kan lára tó ṣe pé àwùjọ ni wọ yóò máa gbẹ gbogbo ara mi gbogbo ara yóò wá kún fún kíni fún èèpà e, e, e, àti kíni tó gbá wọn sẹ́wọ̀n yẹn egungun ẹ̀hẹ́n eh, eh, gbogbo arọ funfun tó bẹ́ẹ̀ lẹni tó ń ṣe bíbíà oríṣiríṣi àwọn kankan yóò ṣe kí ni yóò wá kú gbogbo gbogbo gbèsè ayé rẹ̀ tó torí náà a lè mọ̀ pé a ní fáírọ́ọ̀sì lára àfi kí a dúró lórí síra rẹ̀ ní ṣíwájú gbẹ̀yìn láti mọ òkè àìrìn yìí ní fáírọ́ọ̀sì àbí ká mọ àtẹ́ni alukó àwọn àbá àti àmọ̀ pé wọ́n dúró lórí tí àwọn ẹni ṣíwájú dúró lórí so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ Allahu a'lam. nọ́mbà tírì gẹ́gẹ́ bí ẹ má bínú gẹ́gẹ́ bí táìmù tí àwọn ṣe wá ti fún wa ó ti fẹ́ lé bí ìṣẹ́jú méjì àmọ́ máa bẹ̀rẹ̀ kan bá dáhùn ilé ìkójẹ́ láti ẹ̀sán àwọn yòókù ṣàlàyé àwọn ṣáyé kan wà ń kalẹ̀ agbátìkó tí wọn náà jẹ́ ọlọ́bàjẹ́ náà ẹni tí. àbíyẹn dára jẹnẹba júmọ náà tó wá bá òwe ló kọ́kọ́ wẹ ní mímí. náà ẹni tí ó ní jẹnẹba lára ó lè fẹ́ wẹ̀ ìwẹ̀ lásán tẹ́lẹ̀ náà èwo ni ó kọ́kọ́ wẹ̀ nínú méjèèjì ìlú wa wù kó kọ́kọ́ wẹ̀ nínú méjèèjì so ìlú wa wù kó kọ́kọ́ wẹ̀ nínú méjèèjì kò sí èyí tí ò lè kọ́kọ́ wẹ̀ so ó dẹ́ tó bá dẹ́ wù ó lè lu kàǹkà yìí náà níbi ìdí jẹ́nẹ́bà yẹn so tó ló fi gbo ara ẹ̀ bá láìpẹ́ ìfá kó fi kàǹkà yìí gbo ara àbó fi ọṣẹ sí ara tó wá da ojú kò túmọ̀ sí pé ìwẹ̀jẹ̀ náà bá rẹ̀ wò kò lọ sọ àníyàn tó fi wẹ ìwẹ̀ tó wẹ̀ kò pàtàkì ó kàn yẹn pé tí ò bá ṣe àlùwàlá nínú ìwẹ̀ yẹn ó jẹ́ nìsí àmọ́ tí ò bá ti kí ń ṣe ìwẹ̀ tá a fi ń dé ẹ̀gbin kíní kúrò rárá kò ń ṣe ẹ̀gbin àfojúrí o ẹ̀gbin tá a lè fojú rí bí ẹ̀gbin jànáàbà ẹ̀gbin haid ẹ̀gbin nifas tó bá ti yàtọ̀ sí ìwẹ̀ eléyìí tá a bá ṣe àlùwàlá nínú ìwẹ̀ yẹn a lè fi kírun bí ẹni tó wẹ ìwẹ̀ júmọ̀ nísìn ìwẹ̀ júmọ̀ àbó wẹ ìwẹ̀ èjì irú yìí a lè torí wípé kí ni ìwẹ̀ èjì ìwẹ̀ júmọ̀ àgbẹ̀sìn kúrò lára tàbí ẹ̀gbí tá a lè fojú ìlà sọ kò ṣe bí ara mi lọ sí ṣùgbọ́n ìwẹ̀ jànáàbà ìwẹ̀ haid ìwẹ̀ nípa téèyàn bá wẹ̀ yóò ṣàlùwàlá ń bẹ̀ ó lè fi kírun ó lè fi kírun kírun so ìtúbáwò tó bá wò ó lè kọ́kọ́ wọ ìmọ̀ pé ìwà wọ ìwẹ̀ jẹ̀nàbà gbọ́dọ̀ wù ú ní ó lè fi ìfọ́jẹ́pẹ́ ìwẹ̀ jẹ̀nàbà náà yóò ní láníyàn kó ń fẹ́ wẹ̀ ó kàn lo ọṣẹ láti lè fi ìfọ ààrẹ kò bá jẹ́ ọláwà. ṣé àníyàn kan lè gbé ìwẹ̀ júmọ̀ àti ìwẹ̀ jẹ̀nàbà? ìwẹ̀ júmọ̀ ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá dúró lórí gbogbo ṣe ọ̀ràn yẹn ìtí ọ̀pọ̀lọpọ̀ àwọn àfá tí wọ́n dúró lé lórí òní pé kò ṣe ọ̀ràn yẹn. hadith pé húsù yawmil júmọ̀ wajib ala kulli muhtalim so wọ́n ní ìtumọ̀ rẹ̀ òní pé nǹkan tó pàtàkì bí ọ̀pọ̀rọ̀ àwọn àfá bí wọ́n ṣe tu yìí so ìwẹ̀ júmọ̀ àgbẹ̀dùkú lára ìwẹ̀ jànáàbà à ń gbé ni ara so téèyàn bá wẹ ìwẹ̀ jàǹdàbà o ti ṣe kí ti kọ́va ìwẹ̀ júmọ́ àná torí ìwẹ̀ júmọ́ bí ọ̀pọ̀lọpọ̀ wọn ṣe sọ ó ní sábàbí tó fi wá wa sallam ó rí pé táwọn èèyàn bá wá júmọ́ máa lọ àwọn wá ń laagun gan yẹn ń wa sọ pé láwùjọ tó kì yóò fi kún ẹ ṣe máa wẹ̀ fún ọjọ́ yìí ṣe ìpìlẹ̀ ẹ̀jẹ̀ kí ló ṣe ń pẹ́nu Bukhari bakara Sahih Muslim nínú hadith ìyàwó Aisha radhiyallahu anha àti àwọn ọmọ ìpìlẹ̀ òun ni pé ìwẹ̀ júmọ́ àyè kò kí ń ṣe fún ìgbé ẹ̀mí kúrò fún ìmọ̀ ara ni pé a kò fẹ́ mọ ara kí ara wa kí ó fún ìdíbi ẹ̀gbin ìdọ̀tí so ìpìlẹ̀ nìyẹn.

ó dẹ̀ jẹ́ ọjọ́ juma wá ní kó tún ìwẹ̀ kó tún fi ìwẹ̀ juma náà kù kó fi ìwẹ̀ juma kù ṣẹlẹ̀ ṣe kàlà Albani rahimahullah ta'ala wọ́n ní lára ẹ̀rí wípé a tún gbọ́dọ̀ wẹ̀ ìwẹ̀ juma lọ́tọ̀ ni ṣùgbọ́n àwọn jòwó wọ́n ní ánsà fún òkèlè òun náà ni wípé ẹni tó wẹ̀ tẹ́lẹ̀ kò láníyàn pé kí òun fẹ́ wẹ̀ ìwẹ̀ juma papọ̀ mọ́ ìwẹ̀ jàǹdà ti òdì jàdábà ló dáwẹ̀ so gbogbo kan tó lọ wẹ̀ míì kó fi ní àníyàn tìjúmọ́ lọ́tọ̀ òní tí bàbá rẹ̀ ti sọ tó sọ fún un ṣùgbọ́n ní gbogbo ẹ̀ lọ àwọn bí àgbàgbọ́ ọ̀ràn yẹn àbí kò ṣe ọ̀ràn yẹn ìwé júmọ́ òun ṣe ìwé tá a fi ń gbé ẹ̀gbin tá a lè fojú rí ṣàfihàn gbogbo so níṣẹ́ èèyàn kan dá mi sórí ìjọ júmọ́ ó tàbí sí gbogbo ọ̀rá rẹ̀ wọ́n ló ń fẹ́ fi kírun wọn lè fi yóò kírun ṣùgbọ́n káàkiri ìwé jẹ́nàbà ní owó ẹ̀ tó tàbí sí gbogbo ara tó ní kárí gbogbo ara ó lè fi kírun láì ṣe àlùwàlá ni torí pé tó ṣe yẹn rọ́fù adàtì àkàbà ẹ̀gbin ńláńlá òun ló gbé kúrò sọ̀wáyé fún fìhàdà rọ́fù adàtì àkàbà so ìgbé ẹ̀gbin kékeré tó ń ṣe èèyàn tọ̀ ni ó yàgbẹ́ ni àdúrà lọ tí ó fi lùzù àlùwàlá so àlùwàlá ti kó sí abẹ́ ìwẹ̀ ńlá tí a mọ̀ sí ìwẹ̀ janaba bí ìwẹ̀ haid so kò jẹ́ bí ìyẹn ṣe jẹ́ wọ́n láwàá rẹ̀. àwọn àdìsí àwọn ìṣẹ́ tó wà.